نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد adáwọ̀pẹ́ fún ọlọ́mọba allah àtọrọ asọ́látò fún anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ látinú alkùrán karim látinú sóràtú tọ́ha aya ìkayẹrin أعوذ بالله من الشيطان الرجيم تنزيلا ممن خلق الأرض والسماوات العلا الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى ní ọ̀sẹ̀ tí ó kọjá الله fúnra wa ọ̀rọ̀ lọ́wọ́ tó ń sọ fún anábúwa muhammad sallallahu alayhi wa sallam ipe ma anzanna alayka alquran litashqa ìrẹ muhammad dájúdájú àwọn ọlọ́mọ ọba àsọ alquran yìí kalẹ̀ fún ẹ litashqa nítorí kó lè bá aṣorí ibú pẹ̀lú ẹ illa tazkiratan liman yakhsha tí ó bá kí ń ṣe wípé kó máa jẹ́ ìrántí fún ẹni tí ó bá payọ ọlọ́wọ́n ọba aṣàlàyé fúnra wa wípé tá a bá rí èèyàn tí ó ń ṣe àkólé kan alkùránù kẹrin lẹni tó ń ka alákàtúnkà bákan náà tó ń gbìyànjú àti máa tẹ̀lé tó ń bẹnu rẹ̀ ní àdìọ́kan ni tó dẹ̀ mú tó ń bẹnu rẹ̀ lò ní àwọn nǹkan tó yẹ ká ṣe níṣẹ́ eléyìí àmì ìpayọ̀ ọlọ́run ọba ni. Eléyìí, àmì ìpáyọ̀ ọlọ́run ọba òun ni kéèyàn ní àkọlé kan fún alukoran karim àmì ìpáyọ̀ ọlọ́run ọba òun ni kéèyàn máa lu tó ń bẹ nínú alukoran karim àmì ìpáyọ̀ ọlọ́run ọba òun náà ni wípé kéèyàn di àdìọ́kàn tó ń bẹ nínú alukoran karim eléyìí ni tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó torí ẹ̀sùn alukoran karim kalẹ̀ kò ṣe pé kí muhammad sallallahu alayhi wa sallam kó lè bá aṣọ kí ayé lè bá nira fún kò ń ṣe torí ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé àwọn nǹkan kan lè fẹ́ lé díẹ̀ torí wípé ẹni tó ń tẹ̀lé àṣẹ ọlọ́run ọba yóò mọ rí ṣe mọ́ ṣe ẹni tó ń wò tẹ̀lé àṣẹ ọlọ́run ayé lọ́dọ̀ títí ẹ̀ bí aljanna ló ṣe rí torí pé yóò rí pé firi kò sí nǹkan kan tó déhun ṣùgbọ́n mùsùlùmí tó ṣe yí pé ó juwọ́jú sẹ́lẹ̀ fún ọlọ́run tó dàbí ẹni pé nǹkan dè é tó bá di jọ́ǹgbé ní alkiyama eléyìí yóò máa jẹ́ dáadáa fún yóò máa jẹ́ oríire fún ọlọ́mọba subhanahu wa ta'ala yóò fi aljanna yóò fi san lẹ́sàn yàtọ̀ sí ẹni tó rí rẹ̀ lẹ́ni tó ní fírídọ́ọ̀mù láyé tó ń lè ṣe tó wù ú tó bá di jọ́ǹgbé ní alkiyama irú èèyàn bẹ́ẹ̀ yóò bá ìyà pàdé yóò bá ìbínú ọlọ́mọba pàdé bákan náà yóò wọ náà ọlọ́mọba subhanahu wa ta'ala àwọn afẹ́sìn wọn tún ṣàlàyé fún wa pé ọlọ́mọba ń gbà tó ní máa ń zanna alayka al-Qur'ana litashqa àwọn ọlọ́mọba sọ al yìí kalẹ̀ fún ẹ litashqa nítorí pé kó lè bá a ṣe wàhálà ṣe jù ẹlòmíì yóò wù pé kí àwọn èèyàn kí wọ́n gba òdodo tó ń sọ yóò wá ṣe gbogbo wàhálà lórí eléyìí ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní àṣọ alukur'ani kalẹ̀ fún ẹ nítorí eléyìí náà òun ló jẹ́ pé anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ṣe ìgbìyànjú kí àwọn èèyàn bí ọ̀nkù rẹ̀ kan lè ba àgbà islam ìyẹn ọ̀nkù rẹ̀ tí a mọ̀ sí abu talib pẹ̀lú gbogbo ìgbìyànjú yìí náà bàbá ikú ní kẹfìrí ni. Kefiriri ó ba anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ba nínú jẹ́ ipe ẹni tó gbìyànjú fóun tó dúró tì ń yìí ó wá jáde láyé lẹ́ni tó ṣe kókó ń kéfèrè ṣùgbọ́n ọlọ́wọ́n bá jẹ́ ká mọ̀ wípé ìnákàlà táhàdí man hababta ìrẹ́ muhammad ó lè fẹ́ ni tó bá nífẹ̀ẹ́ ó lè fi mọ̀nà wàlákínà láhàdí man yasha ọlọ́wọ́n ọba ní fẹni tó bá ń bẹ nú èròǹgbà rẹ̀ láti fi mọ̀nà òun ní fi mọ̀nà wọ́n lè nífẹ̀ẹ́ yẹn kan kó o kó ṣe dáadáa fún ẹ ẹnìyẹn ṣe báyìí báyìí báyìí torí ẹ ìwọ fẹ́ kí ẹni yìí ni kò máa bẹ lórí ọ̀nà mọ́ o fẹ́ kó jẹ́ ẹni tí ó rí ìmọ̀nà látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n tí yóò bá sínú èròǹgbà ọlọ́wọ́n ọba tí yóò dẹ̀ sínú àkọọ́lẹ̀ tí ó sí nínú ìmọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala kò sí wàhálà tó ṣe pé ó ṣe tó ṣe pé yóò mú ẹni yẹn tí ó mú mọ̀nà títí ẹni pé kí wọ́n ti jíṣẹ́ fún àwọn èèyàn wọ́n wá gba wọn gbà fìyẹ́lẹ̀ ìyẹn bẹ láàrin wọn àtọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n tá a fi rán wọn níṣẹ́ ó gbọ́dọ̀ jẹ sọ àṣọ alukur'ani yìí kalẹ̀ fún ẹ pé kó o lè ṣe wàhálà pé kí àwọn èèyàn lè bá a gba ètò bẹnu rẹ̀ ní túláàsì rárá ọlọ́wọ́n bá ní lásìtà aléyìn bí mo sọ ìtì òun ṣe ni tí ó kọ̀ǹpẹ́lì àwọn èèyàn láti gbà á tó ló jẹ́ pé nínú islam à ń fọ́ọ̀sì yẹn wọnú islam ẹni tó bá gba islam fa ahlan wa salam tó bá yẹ lóhun o gba islam ó kú ó kọ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n ká ní àáfipá mú yẹn wọnú islam rárá kò sínú ẹ̀sìn anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ẹni tó bá kàn jẹ́ pé wọnú islam tó fẹ́ jáde ń bẹ́ẹ̀ èyí wo ni tí ẹ̀sìn lé lórí ṣùgbọ́n kémi ìwọnú islam rárá láti pilẹ̀ ó kò subhanahu wa ta'ala so kó wá ló ń ṣe wàhálà nítorí pé kí àwọn èèyàn lè bá gbà gbogbo ọ̀nà tí wọ́n bá gbà tó bá wàrántì wípé kó compromise yìí torí àmọ́yẹ lómi náà nú àwọn àfá tó ṣe pé yóò wo pé torí pé tó ń sòun fẹ́ káwọn èèyàn gbà ó ṣe tán àti mú gbogbo compromise wá irú ẹni bí ó ṣe yẹn kankan rẹ̀ ló ń ṣe àwọn èèyàn tó ṣe pé òun wo pé kí wọ́n gba islam àbí òun wo wípé kán lè bá àgbà tó ń sọ tó bá compromise tán wọ́n lè padà mọ́ gbà olóòjẹ́ pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ fún anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam igbe abasa wa tawalla ja'u al'ama wa ma yudrika la'allahu yazakka wa yadhakkaru fatanfa'u dhikra ọlọ́run nígbà tí afọ́jú tó wá bá afọ́jú yìí ti gba ìsìláàmù tẹ́lẹ̀ ṣùgbọ́n wà lékún ìmọ̀ ìgbà tó wá bá anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam ó bá anábì lẹ́ni tó ṣe pé ń ṣe wáàsí fún àwọn àgbààgbà kùrẹ́ṣì kan tá sì jẹ́ kéfèrè anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó fẹ́ kí wọ́n gba islam ó wá ń bá wọn sọ̀rọ̀ bí ó ṣe ń wo òun rí ibi ẹni pé ọ̀rọ̀ òun fẹ́ wọ̀ wọ́n lára ibẹ̀ ni arákùnrin lárúbáwá tó ń jẹ́ afọ́jú yìí ló wá bá anabiwa muhammad sallallahu alayhi wa ipe ya muhammad ìrẹ́ muhammad alimni mimma alamaka allah lára nǹkan bá kọ́ ẹ tó tún jẹ́ nǹkan mo tún fẹ́ gbọ́ èyí tó jẹ́ tuntun kí ni ìmọ̀ àlékún tó tún wá muhammad sallallahu alaihi wa sallam ó fajúro nígbà wípé wòlé léyìí àwọn tá à ń bá sọ̀rọ̀ yìí tírú àwọn léyìí bá gba islam ó ní dáadáa tí ó bá islam látàrẹ̀ ọlọ́mọ bá wí lórí rẹ̀ wípé abasa watawala ó fajúro bẹ́ẹ̀ ni ó yẹ́yìn padà. kò kọbi ara sí arákùnrin tó ń béèrè ìbéèrè lọ́wọ́ rẹ̀ àǹjá olàámà ìgbà tí afọ́júdé wá bá torí pé afọ́júdé wá bá tó ń béèrè ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ ó kọ́yìn sí ó fàjúrò ọlọ́ni wa máa yóò dirí kẹlẹ̀ àlà òyà zẹ́kẹ̀ òyà zẹ́kẹ̀ fàtàǹfà òdìkọ̀rọ̀ ẹni yìí ó mọ̀ bóyá òun yóò jẹni tí ó gbà wáàsí tí wáàsí tó bá ṣe fún ó wúlò torí pé n tó pàtàkì jùlọ ni wípé ọ̀rọ̀ tí wọ́n bá sọ ó wúlò fún àwọn èèyàn àwòyà zakaru fatanfa zikro amma ni stagna, fa antala utasodda ẹni tó ṣe pé òun ò kọbi ara sí nǹkan tó ń sọ àwọn yóò ń lo gbájúmọ́ ló ń bá sọ̀rọ̀ ló jẹ́ pé ẹni tí ó bá ń ṣe wáàsí tájẹ́ tiẹ̀ gangan òun ni kí àwọn èèyàn ti ṣàǹfààní pẹ̀lú tó ń sọ ìgbà mi ò lè jẹ́ pé èèyàn kan lòun ó mọ wo wípé tẹ́nì yìí bá ṣàǹfààní pẹ̀lú tó ń sọ báyìí báyìí báyìí ni ó ṣẹlẹ̀ sí ní dáadáa fún àwọn mùsùlùmí fún islam ó lè jẹ́ pé kò sínú èròǹgbà ọlọ́wọ́n bá pé ẹni yẹ yóò ṣàǹfààní pẹ̀lú tó ń sọ ó lè jẹ́ pé nǹkan tó ń bẹnú àkọọ́lẹ̀ ọlọ́wọ́n tó ń bẹnú mọ́ ọlọ́wọ́n ni pé lágbájá ọmọ lágbájá tó ń ṣe wàhálà lé lórí kò ní gba títí ẹ kò ní gbọ́rọ̀ tó ń sọ yóò mọ tako ọ̀rọ̀ rẹ ni lọ́lọ́wọ́ bá fi ń sọ fún anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ìpè má anzanna alayka alquran alquran yìí àwọn ọlọ́wọ́ bó sọ kalẹ̀ fún litẹ́ṣkọ nítorí kó lè bá a ṣe wàhálà ṣe jù lórí pé kí àwọn èèyàn kí wọ́n lè bá a gbà ó dé pọ́ìntì kan débi pé tánàbí bá ṣe wá sí fún àwọn èèyàn tí àwọn èèyàn ń gún ní kúrò ń bẹ abanújẹ́ gan-an àjẹ́ nǹkan tí ó bà nú gan ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní òun banújẹ́ lórí wípé wọn gbà ń tó ń sọ ó gbọ́dọ̀ banújẹ́ títí ẹni kí wọ́n sọ títí ẹ kọ́ ipókè ní ó bàjẹ́ dé lẹ́fù wípé ó mọ̀ wò pé aṣọ ń ṣe pé failure nìyẹn rárá ló jẹ́ pé àkí máàkì àáfà pẹ̀lú èèyàn mélòó ló gbà fún èèyàn mélòó ló ń tẹ̀lé torí pé tá bá fẹ́ ṣe yẹn amẹ́yẹ anabi ọlọ́wọ́ba là la kakùn fẹ́lẹ́ ọ kọ́lọ̀ bá kó sànù anabi wa muhammad sallallahu alaihi wa sallam jẹ́ ká mọ̀ wípé ó ń bẹ́ anabi àwọn anabi ọlọ́wọ́ba ẹni tí ó wọ́ tó bá dọjọ́ gbé ní alikiyama tó ṣe pé yẹ kan náà ló gbà yɛ ẹlòmí èèyàn méjì kódà ẹlòmí ò léèyàn lẹ́yìn ó ṣe gbogbo wáàsí rẹ̀ kan anabi ọlọ́wọ́ba dẹni ṣùgbọ́n tó pàtàkì ni wípé ìwọ wo ń sọ ṣe ń tán sọ ló ń sọ yẹ ẹ̀bó la ṣe fẹ́ dá mi lù ú káwọn yẹn lè bá gbà fún wa tó o bá ti di pé o ń ṣe iye òun o ti ń jíṣẹ́ ní yàtọ̀ fún ṣe ọlọ́mọba subhanahu wa ta'ala ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní tẹ̀nzílà mi mìn kọ́lákọ́l àbọ̀ wa sàmà wa ti lùlá alukur'an yìí ọlọ́mọba tó dá ilẹ̀ àti sánmà tó ga jù òun ló sọ alukur'an kalẹ̀ láfi sọ fúnra wa pé alukur'an kò ń ṣe ìwé tí mr a kọ àbí tí mr b kọ àbí tí àáfàá kan kọ àbí tí oníròyìn kan kọ tírọ ọlọ́run ọba tó dá ilẹ̀ tó dá sánmà ni ìgbà tá a bá gbà pé ọlọ́run ọba ló dálẹ̀ ló dá sánmà òun náà ló dá wa ọ̀rọ̀ tó bá sọ bó la ṣe máa kọ̀m̀pìẹ̀ mọ́ ọ̀rọ̀ tí ẹ̀ẹ́dẹ́gbẹ́ wa tó bá sọ. So wọn ló jẹ́ pé lára àìlójútì àti àìbọ̀wọ̀ ọlọ́run ọba òun ní ká máa kóòtì aya alukur'ani fún yàn wípé ọlọ́run ọba sọ báyìí kí ẹ máa fún wọn lésì padà pé bọ́ọ̀tì báwa ṣe ń ṣe nílùú wa nù àìlójútì àti àìbọ̀wọ̀ ọlọ́run ọba ni torí wípé ọlọ́run ọba ló dẹ òun ló dá ilẹ̀ tó ń bẹ lórí ẹ̀ òun ló dá sánmọ̀ tó ṣe pé ó ń bẹ lókè rẹ̀ ó wá ọrọ tó sọ ọwa ń fi ọrọ tí ẹ̀dẹ́ rẹ tó sọ ẹ̀dẹ́ ẹgbẹ́ rẹ kóra wọn jọ wọn jọ àgírí pé nǹkan báyìí làwọn ó mọ̀ ṣe àbí kó tiẹ̀ jẹ́ wípé èèyàn kan ló kọ́kọ́ ṣe nǹkan kan nígbà tó ṣe náà wá òun náà tún ṣe tó ṣe yẹn náà wá òun náà tún ṣe tí yìí ń ṣe ó wá di tá ń pè láṣà àṣà tá a wá là àwárí ayé alukur'an kan tó gbá àṣà yẹn dànù wípé ẹ má ṣe ọ̀nà tí ò dání àwa ni rárá àṣà yẹn là á máa tẹ̀lé àìbọ̀wọ̀ lọ́wọ́ bá àti àìlójútì ni wọn ló jẹ́ pé gidi tọ́lọ́mùbá bá ti sọ̀rọ̀ yóò juwọ́ lẹ́nu ilé ìdọ́lọ́wọ́ bá fi sọ ipe ìnàmà kánà kọ́lẹ̀ mímí ìnà ọ̀rọ̀ tí máa tẹnu àwọn mùmí ní jáde ìdádùrù ìgbà kan bá tún wọn lọ síbi ọ̀rọ̀ lọ́wọ́ bá lè yá kó mẹ́bẹ̀ iná hùm láti lè fi ṣe ìdájọ́ òun náà nígbà yẹn kúlù sẹ́mìnà wọn ni àti gbọ́ wọn àtọ́ àná a lè juwọ́ lẹ̀ fún àṣetán àti tẹ̀lé wọn ò lá ikà òun mọ́fìlẹ̀ òun ọlọ́run ní àwọn tí ó jèrè nù àwọn tí ó jèrè nù so kò ń ṣẹni tí ó jèrè lẹni tó ṣe pé wọ́n sọ fún pé ọlọ́run ọba sọ báyìí ó ní àwọn èèyàn wa ń sọ báyìí báwa ṣe máa ṣe nu èèyàn tó ń sọ fún pé ọlọ́run ọba sọ báyìí tó ń gbá dànù tó ní bá ṣe ń ṣe inú àṣà tiwa ni ó wá lóun wọnú mọ́ṣáláṣí òun wá kírun kó nírun torí pé ọ̀rọ̀ rẹ̀ ní ó mọ́ lórí ta àmọ̀ sí kúfrù òun náà ní ṣe kìfìrí pẹ̀lú ọlọ́run ọba ló fi jẹ́ pé ntí ọlọ́run ọba subhanahu wa ta'ala bá fi lè sọ kalẹ̀ agbọ́rọ̀ gbà bẹ́ẹ̀ ni a gbọ́rọ̀ jiyàn pa rẹ̀ àgbọ̀rọ̀ ṣàtakò fún ìkan lára àwọn sàábí anábíwá muhammad sallallahu alaihi wasallam abdullahi bin umar rajallahu anhu àwọn èèyàn kan wá bá ń jọ kan àwọn á ní kankan tiẹ̀ ti ṣẹlẹ̀ láwùjọ títí wá o àwọn kan ti dé ìsìn wọn láwọn ò nígbàgbọ́ nu tó ń jẹ́ kádàrà ó ní ẹ sọ fún wọn wípé kò sí tí wọ́n lè ná ní owó ọlọ́wọ́n bò ní gbà lọ́wọ́ wọn àfìgbà tí wọ́n bá tó nígbàgbọ́ nínú kádàrà kí la fẹ́ lóbi eléyìí òun ni pé lára pé kí nìyẹn lóhùn wà kádàrà gbọ́ kò bá náwó jù bẹ́ẹ̀ lọ kó ṣe tọrẹ anú jù bẹ́ẹ̀ lọ kó ṣe sàrá jù bẹ́ẹ̀ lọ ọlọ́wọ́n bò nígbà lọ́wọ́ rẹ̀ torí pé ní tó lóhùn ògbà ń tán pé ń kádàrà gbọ́ ó ń takò ayé alukur'an tó pọ̀ jantirẹ rẹ̀ ọlọ́ni wa iná kúlẹ̀ ṣe ń kọ̀lákùnà òbí kádàrà ọlọ́ni gbogbo nǹkan ọlọ́wọ́ bá dá pẹ̀lú kádàrà ìyẹn kan wá ní ìsìláàmù tòun ìsìláàmù tí yóò sí kádàrà ń bẹ̀ ni òun ò gba kádàrà gbọ́ ń tòun òun ò mọ kí wọn òun ò mọ gbàwẹ̀ òun ò mọ lọ ájú ṣùgbọ́n òun ò gba kádàrà gbọ́ ẹ̀bẹ́ lómi àní kò tiẹ̀ sí tó ń jẹ́jọ́ gbéde alkiyama ààrẹ ni tó péré láàfáà tó ń sọ nínú tẹlifíṣàn táwọn èèyàn ń gbọ́ ipe náà téèyàn bá ti kú alkiyama tiẹ̀ ti dé náà kò sí ọjọ́ kan bẹ́ẹ̀ tó ṣe pé wọ́n gbọ́ adìde ṣùgbọ́n torí pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn mẹ́sí wọn wọ́n á jòkó síwájú ìyẹn bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ gbọ́n nǹkan tó ń sọ tí wọ́n mọ̀ tẹ̀lé tó ń sọ bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ subhanahu wa ta'ala za'ama alladhina kafaru alla yub'athu àwọn tí wọ́n jẹ́ kèfèrí wọn lọ́lọ́wọ́ bò ní gbá wọn dìde ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni kul bala wa rabbi iye muhammad sọ fún mi pé mo fi ọlọ́wọ́ bá mi búra latubasunna ọlọ́wọ́n bó gbé yín dìde ní ti dandan dandan ni ọlọ́wọ́n bó gbé yín dìde thumma latunabbauna bima amiltum ntí ń kálukú yín gbélé ayé rẹ̀ ṣe ọlọ́wọ́n ọba fún onírò rẹ̀ wa dhalika ala Allahi yasir eléyìí nǹkan tó lè rọrùn fọlọ́wọ́n bá ní máa wọ́n pé ńgbà tí n bá ti kú tásìmí tí mo ti ju tí mo ti kẹ fún so bóun náà ṣe fẹ́ gbé mi dìde irú ròrí tó ń wá sí ẹlọ́pọlọ ẹni àwọn kẹfìrí sọ fún anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam ṣùgbọ́n ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala wa dhalika lillahi yasir eléyìí nǹkan tó rọrùn fún ọlọ́wọ́n bá ní kí la fẹ́ ló ń bíbà yìí òun ni pé alukur'an kò ń ṣe tíra mi kò ń ṣe tíra tiẹ̀ tíra ọlọ́wọ́n ọba tó dá sánmà àtìlẹ̀ ni ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ọba tó ṣe pọ́n ló dá sánmà àti ilẹ̀ wo náà ni arrahman ọba àjọkẹ́ ayé ọba tó ṣe pọ́n náà ló ń kẹ́ gbogbo wa àtẹni tó sin ni àtẹni tí ó sin òun náà ló ń ṣe kẹ́ fún gbogbo wa nafi máa ń sọ wípé ọlọ́run ọba rahman dunia òun lọ́ba tó ṣe pé ó ń kẹ́ gbogbo wa láyé ẹni tó ṣe titi ẹ yóò fún ẹni tí ó ṣe titi ẹ yóò fún ẹni tí ó ṣe titi ẹ̀ tọ́lọ́wọ́n ọba fún òun lè gbàtànjẹ wípé ìlànà tó ń tọ́ da lọ́lọ́wọ́n ọba fi fóun ẹni tó ṣe pé ń ṣe titi ẹ̀ tọ́rọ ọlọ́wọ́n ọba yé yóò wò pé ń tọ́lọ́wọ́n ọba tó fóun láyé yìí ìyẹn ò túmọ̀ sí pé ọlọ́wọ́n ọba ní ìkórira fóun ni bó tilẹ̀ wù kó kéré mọ́ so ló fi jẹ́ pé a gbọ́dọ̀ mọ wọn bó o ní èèyàn bó o ló ṣe dá sí. Si pẹ̀lú ọ̀rọ̀ tó kójọ gẹ́gẹ́ bí àwọn kẹta máa sọ fúnra wa kọ́ọ̀rù ó kó ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ jọ tí ànábì musa alayhisalatu salam ò ní ní ọ̀rọ̀ ayé ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí náà kọ́ọ̀rù ọ̀tọ̀ ọlọ́run ọba ni ọlọ́run ọba dẹ̀ padà dojú tì í nígbà tó di pé ó ń fi ànábì musa alayhisalatu salam tó fi ń ṣe yẹ̀yẹ́ ọlọ́run ọba ni arrahman ọlọ́run ọba tó so alukuraani kalẹ̀ ọlọ́run ọba tó ṣe póun náà ló dá sánmà àtilẹ̀ alẹ́lẹ́ arṣi stawa òun náà ni ọba tó ṣe wípé ó ń bẹ lórí alàáràṣí rẹ̀ arrahman alẹ́lẹ́ arṣi stawa ọlọ́run ọba bá arrahman ó ń bẹ ní òkè alàáràṣí rẹ̀ àdìọ́kàn tí ó rinlẹ̀ tó dẹ̀ jẹ́ àdìọ́kàn àwọn sàábíà nẹ́bọ̀wá muhammad sallallahu alaihi wa sallam tó jẹ́ àdìọ́kàn anábíwá muhammad sallallahu alayhi wa sallam àti àdìọ́kàn gbogbo onílàáká ìláyé ó ní pé ọlọ́run ọba ń bẹ lókè ọlọ́run ọba ó ń bẹ lókè eléyìí ni àdìọ́kàn tó lálàáfíà àdìọ́kàn tó ṣe pé ẹni tí ò bá gbà irú èèyàn bẹ́ẹ̀ kò ń ṣe mùsùlùmí irú èèyàn bẹ́ẹ̀ ti di kẹfẹ́rí kí a ní ọlọ́wọ́n ọba ò sí lókè ọlọ́wọ́n ọba ó ń bẹ lókè lórí àlàáràṣì lórí àlàáràṣì rẹ̀ àmọ́ yìí àyà ló fi eléyìí rẹ̀ nínú alukur'an bẹ́ẹ̀ ni àmọ́ yìí àhàdíìsì ló fi eléyìí rí lẹ̀ ní àwọn ẹni ìṣíwájú wádẹ̀ dúró lé lórí ni ṣùgbọ́n ara wọn kan tí wọ́n fi ra wọn ti sí islam tọ́ni ọlọ́wọ́n bò sí lórí àlàáràṣì tọ́ni ọlọ́wọ́n bò sí lókè kámátì sọ wípé ó ń bẹ lórí kinní kan tí wọ́n ń pè ní àlàáràṣì àlàáràṣì òun ni tróònù sọ pé ọlọ́wọ́n bò sí lókè wàá lọ́wọ́n bá wà àwọn kan ní ọlọ́wọ́n bá ń bẹ ní gbogbo bikíbi àwọn kan ní kò sí. Si, nílẹ̀ kò sí lókè kò sí níwájú kò sí lẹ́yìn kò sí lọ́tún kò sí lálàáfíà bọ́wá ló wà ló fi jẹ́ pé irú àwọn èèyàn báyìí wọ́n ṣìnà àwọn tó ń sọ eléyìí náà àwọn tí wọ́n fira wọn ti sínú ìsìláàmù lọ tí wọ́n ń pẹ̀rẹ̀ wọn ní mùsùlùmí so ló fi jẹ́ pé ẹlòmíì nu ẹni tó fira ẹ̀ ti sí ìmọ̀ ìyá arúgbó tó ń bẹ lórí àdìọ́kàn wípé ọlọ́wọ́n ọba ń bẹ lókè ó wúlò ju ẹlòmíì lọ́nu wọn níwájú ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala torí pé tẹ́ ẹ bá bèrè lọ́wọ́ ya arúgbó gan-an ìgbé bọ́dọ̀ ọlọ́wọ́n bá wà yóò lọ lọ́wọ́n bá ń bẹ lókè ni ṣùgbọ́n àwọn kan bí tí àwọn gbá rìsáàṣì wọn dé tí ìmọ̀ wọn dẹ̀ dé ó ní pé ọlọ́wọ́n bò sí lókè bó ló wà wọn bá ń bẹ gbogbo bikíbi náà ọlọ́wọ́n bá ń bẹ́ ń gbogbo bí kíbi ṣùgbọ́n pẹ̀lú ìmọ̀ rẹ̀ ni ìmọ̀ rẹ̀ rọ kíríkà gbogbo bí kíbi ṣùgbọ́n bo ni ọlọ́wọ́n ọba gẹ́gẹ́ wà ọlọ́wọ́n ọba ń bẹ lókè eléyìí ni àdìọ́kàn tí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó fẹ́ ká ní eléyìí dẹ̀ ni àdìọ́kàn tí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam tó fi kọ́ àwọn sahaba rẹ̀ ọlọ́wọ́n ọba ń bẹ lókè in his essence ní ti pàápàá ṣùgbọ́n ó ń bẹ ń gbogbo bíkíbi pẹ̀lú ìmọ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn kan gbà pé ọlọ́run bá ń bẹ ń gbogbo bíkíbi in his essence ní ti pàápàá irú àwọn ìta abáníkàfẹ́ làákàyè bá wọn sọ̀rọ̀ náà ìyẹn làákàyè tí àwọn ń pé táwọn ń pèpè sí pé làákàyè làwọn fi ń ro nǹkan ṣé ọlọ́run ọba ń bẹ nínú ilé in his essence ọlọ́run ọba ń bẹ níbi àwọn nǹkan tó ṣe kó jẹ́ nǹkan ẹ̀gbin in his essence eléyìí ó tako làákàyè ṣùgbọ́n tá a bá ní ọlọ́run ọba subhanahu wa ta'ala ó mọ gbogbo nǹkan ṣùgbọ́n ń bẹ ní òkè àlàáṣì rẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ fún wa nínú alukur'an pé arahman wa alal arshi stawa ọlọ́run ọba ń bẹ ní òkè àlàáṣì rẹ̀ tá a bá gbé eléyìí eléyìí ni àdì ọkàn tó lálàáfíà ẹni tó ń sọ wípé ọlọ́run ọba ò sí lókè kò sí nílẹ̀ kò sí wájú kò sí lẹ́yìn kò sí lẹ́gbẹ̀ẹ́ kò sí lọ́tún tán bá ní ròyìn in tí ò sí kó lè rí ròyìn jù bẹ́ẹ̀ náà lọ torí tá a bá ní nǹkan ò sí lókè kò sí nsàlẹ̀ kò sí lẹ́gbẹ̀ẹ́ kò sí lọ́tún kò sí wájú kò sí lẹ́yìn ìtẹni tí a ń bá sọ̀rọ̀ ó mọ̀ ọgbọ́ yìí ni pé nǹkan yóò exist yìí ìtẹni tá ń bá sọ̀rọ̀ ó mọ̀ ọgbọ́ yìí ni pé kò exist so àwọn yìí wọ́n láwọn ń sin lọ́hùn ṣùgbọ́n ọlọ́hun tí wọ́n ń sìn ọlọ́hun ọba tí ò sí lókè tí o sí sálẹ̀ kò sí lẹ́gbẹ̀ẹ́ kò sí lọ́tún kò sí wájú kò sí lẹ́yìn bí ẹni pé kò exist ni àwọn wọ̀nyí ni wọ́n kóra wọn sínú wàhálà tí anábọ̀ muhammad sallallahu alaihi wasallam tí o kó àwọn sahaba sí wọ́n kóra wọn sínú wàhálà tó ṣe pé ìyá arúgbó tí ó mọ̀ nǹkankan tí ó kẹ́sìn kankan ju wípé àdámọ́ rẹ̀ tí ó tí arúgbó kó rẹ̀ sí lọ so ló jẹ́ pé àwọn nǹkan mí ń bẹ tí àwọn èèyàn ń pè ní ìmọ̀ tí ó kì í ṣe ìmọ̀ kò ń ṣe ìmọ̀ ṣùgbọ́n tá a lè pé òun ni ká sọ pé ìmọ̀ àbí àánú ni ìkàlára rẹ̀ ní ṣíwájú ó ní àlẹ́ ìlmù nọ́kùtọ̀ ìmọ̀ ìmẹ̀sìn bíi pọ́ìntì báyìí náà ni kí àwọn ara sọ̀rọ̀ kó jẹ́ ṣókí tábà wo àwọn ayé alukur'an bí anabi ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bó ṣe ń sọ fún wa táwo ahadith anabi wa muhammad sallallahu alayhi wa sallam àwọn nǹkan ṣókí ṣókí ṣókí ni alilmu nukutọ in tó jẹ́ ìmọ̀ pọ́ìntì ni kasara ha aljahilu ṣùgbọ́n àwọn aláìmọ̀ kan tán pera wọn ní ni wọ́n sọ di nǹkan tó pọ̀ ẹ̀rẹ́ lómi nu wọn yóò volumes ó lè ní twenty volumes ní kinní ó lè ní thirty volumes ló ń kọ́ tẹ́ bá wá sí nǹkan tó kọ́ tẹ́ bẹ̀rẹ̀ sí ní ka ẹ̀ rí pàwọn pàǹtí ló pọ̀ nù ẹ̀ nǹkan nu wọn náà àwọn tí ó ti rinru ìlànà yìí tẹ́lẹ̀ tó ṣe pé ó padà wá túbá tó wọ́n sì tí ó jáde láyé ó ní wàlámínà stefij min bá sínà túlà ọmọrínà ó ní gbogbo àwọn nǹkan tá a la kọ kalẹ̀ tá à ń pè research ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní àṣàǹfààní bí àwọn nǹkan wọ̀nyẹn siwan jama'na fi qil wa qal níta kan kójọ sínú ẹ̀ náà ni pé wọ́n ní wọ́n pé ẹlòmíín nu wọn ó kàn lè jẹ́ pé yóò kàn máa ronú náà ni yóò máa ronú àwọn nǹkan tó ń ròyìn náà ni yóò máa kọ kalẹ̀ gẹ́gẹ́ bí mọ̀ a ní research tó ń ṣe lélẹ́yìí bí kanu wọn nàìjíríà ń bíbá yìí ní nǹkan bíi ninety six ó kọ tíra kan ó pè ní alghaibiyat àwọn ìmọ̀ kọ̀kọ̀ àwọn nǹkan tó jẹ́ nǹkan kọ̀kọ̀ lára àwọn nǹkan tó wá rí jì ń bi tíra yìí òun ni pé arúhù tí ọlọ́run ọba sọ nú alukur'an ó lé òun ni hydrogen anafsu tí ọlọ́run ọba sọ nú alukur'an ó ní òun ni oxygen ntí gbogbo èèyàn máa ń tán pè ní àrùhù ntá máa òun náà ni ẹ̀mí bẹ́ẹ̀ náà ni anafsu ntí lárúbáwá máa sí òun nìyẹn wọ́n lè lò ó fún nǹkan míì bí kan lò fún agbára nínú èdè lárúbáwá ṣùgbọ́n gbàtọ́ lọ́wọ́ bá ní yẹsẹ̀ alunaka ni ruh ní béèrè lọ́wọ́ rẹ̀ ànábì nípa ruh ìyẹn ẹ̀mí kúlì ruh min amni rabbi ọlọ́run ní ànábì sọ fún wọn pé ruh min amri rabbi lára àṣẹ ọlọ́run ọba ni wọ́n máa wù tí ìtumọ̀ lè rí mi ìlà kọ́lílà díẹ̀ nínú mọ̀lá ọlọ́run ọba fún yín díẹ̀ nínú mọ̀ òní tí àwọn ọlọ́run ọba fún yín arákùnrin yìí gbà tó wá sọ pé rúù ní hydrogen mo wá bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ mo nígbà tẹ́ ní rúù ní hydrogen àwọn scientist ma ma ṣe ń deal pẹ̀lú hydrogen tó ṣe pé wọ́n lè gẹ́ẹ̀tì ẹ̀ para so tó bá ṣe yí pé bá lẹ́yìn ẹ kú tó bá ṣe pé hydrogen ní rúhù ó yẹ kán lè fi mí sí lára ẹ ó ní tán bá fi sí lára jihafu tana fúsi ò ní ṣiṣẹ́ mọ́ ó respiratory system pé kò ní ṣiṣẹ́ mọ́ so mo wá rẹ́rìn eléyìí ò kọ́ sínú tirẹ̀ àkọ́kọ́ òun ni wípé ìgbà tó sọ wípé rúhù ní hydrogen bó ló ti rí mọ̀ yẹn ó kàn jòkó ń ronú náà ni ó wá dẹ̀ ti ronú tán yóò gbé kalẹ̀ tó wá gbé kalẹ̀ àwọn èèyàn tán tẹ̀lé yóò mọ̀ mọ̀ kó jẹ ìgbà tó wá ní jihadu tanafuso ní ṣiṣẹ́ mọ́ mo á béèrè pé bó ló ṣe fẹ́ tú àyà àti ọlọ́run ọba sọ yí pé alunaka ni ruh wọ́n bá a béèrè lọ́wọ́ rẹ̀ ànábì ń pa ruh kò lè ruh min amri rabbi sọ fún wọn pé ruh ẹ̀mí min amri rabbi látà nínú àṣẹ ọlọ́run ọba mi wọ́n máa ń tí tún ẹ̀lẹ́rìí mi là kọ́lí ìlà díẹ̀ nú mọ̀nà fún yín ẹ ó ní táwọn ànábì ò bá mọ̀ kò túmọ̀ sí báwo lè mọ̀ èsì tó fọ̀ fún mi jọ ẹ̀ the next thing ni pé mo kàn kúrò níwájú ẹ̀ torí pé léyìn ó ti dẹni tó ṣe yí pé ó ń fi ẹ̀sìn ṣeré ó rẹ̀ ló ń kọ nǹkan lórí rẹ̀ kí mo fẹ́ ló ń belé o ni pé amáyé àwọn èèyàn tí wọ́n ń fira wọn ti síbi ìmọ̀ ìsọkúsọ ni tí wọ́n ń sọ jáde lẹ́nu àwọn nǹkan tó yàtọ̀ sí ti ọlọ́wọ́n ọba sọnú alukoran kẹrin tó yàtọ̀ sí tí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún wa ni wọ́n sọ wọn kàn dé láì lórí ọpọlọ wọn dẹ̀ mọ kọ àwọn nǹkan tó wù wọn wọn mọ kọ̀kọ́ kúkọ wọn làwọn kọ ìmọ̀ sọlọ jẹ́ pé àlẹ́ ilmu nọ́kítọ̀ ìmọ̀ pọ́ìntì ni kàsára ha aljahiru àwọn aláìmọ̀ kan tán pẹ̀rẹ̀ àwọn olónímọ̀ tán lójútì àwọn ni wọ́n sọ ọ́ di nǹkan tó ṣe púpọ̀ pọ́ìntì ni ìmọ̀ ẹ̀sìn ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala sọ fún wa pé arrahman ala al-arshi stawa ọlọ́wọ́n bá ọba arrahman ó ń bẹ ní òkè al-arashi rẹ̀ pọ́ìntì nìyẹn mùsùlùmí ó gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n káfẹ́ máa ṣe àwọn wàhálà tó ṣe pé tá a bá ní àtòríbọ̀ a lè rí nǹkan kan ara ìfòsí ju pé kí ni a kò sí páńpẹ́ ṣètọ́n eléyìí ló mú àwọn èèyàn kan máa sọ wípé ọlọ́wọ́n ọba sí lókè ọlọ́run ọba ó ń bẹ ní gbogbo ibikíbi ní ti pàápàá ṣùgbọ́n gẹ́gẹ́ bí n ta sọ fún ọlọ́run ọba ń bẹ lókè ní ti pàápàá ṣùgbọ́n ọlọ́run ọba ń bẹ ní gbogbo ibikíbi that is ìmọ̀ rẹ̀ ó kárí gbogbo nǹkan kò sí nǹkan tó ṣe ipò pamọ́ sí ọlọ́run ọba subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí ó ṣe túnmọ̀ ṣàlàyé fún wa so eléyìí jẹ́ nǹkan tí ó pàtàkì tí agbọ̀rọ̀ dìmú tá má bèèrè lọ akóbọ̀lọ́ ọlọ́run ọba wa láì sí tàbí ṣùgbọ́n ń bẹ kálọ́lọ́wọ́ ọba ń bẹ lókè ó ń bẹ ní òkè àlàáràṣì rẹ̀ eléyìí ni àdìọ́kàn tó ṣe pé ó lálàáfíà láwù máa fi samawati wa máa fi ardi wa máa bẹ̀yìn náà hùmá wa máa tàhtà sára ọlọ́wọ́n ọba ní arrahmanu òun náà ni ọba tó ṣe pé ó ní gbogbo tó ń bẹ nínú sánmà wọ́n máa fi arj àti tó ń bẹ́ nù lẹ̀ gẹ́gẹ́ bí ti ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó fi kọ́ wa tó sọ̀kalẹ̀ nú alukur'an kẹrin sánmà méje ló ń bẹ ẹlòmíà wò yí pé scientist wọ́n ti jáde wọ́n ti lọ sínú space ṣé wọ́n rí sánmà ń bẹ wọ́n rí sánmà rárá wọ́n ò ntí ọlọ́wọ́ ọba àlékeọlá tó fi rinlẹ̀ ni wọn lè wọ sánmà torí pé ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala kò ń aláwò kó wọ sánmà àyàfi àwọn tó bá yọ̀ǹda fún nú àwọn màláíkà àbí nú àwọn ànábì rẹ̀ àwọn tí ọlọ́wọ́ bá yọ̀ǹda fún nìkan náà ni wọ́n ó wọ sánmà ṣùgbọ́n kéèyàn kan wo pé ìgbà tó ń ti lọ́nu space so yìí kó ń wọnú sánmọ́ nu àbí àwọn òtí ẹ̀rí sánmọ́ ẹ lè rí sánmọ́ eléyìí tá à ń wò yìí wọ́n lè pè ń sánmọ́ ní èdè lárúbá torí pé kúlù má samáka ọ̀kúlù má aláka fọwọ́ sánmà gbogbo tó bá ti ń bẹ lókè ọmọ ń pè ń irú sílìn mọ́ṣáláṣí ìbò ṣe wà yìí sí sánmọ́ ni torí àwùsá táwùsá bá sọ pé sánmọ́ dàtí sí tó ga ó ní wọ́n ń sọ ṣùgbọ́n àsàmà àbí àsàmàwátì tí ọlọ́run ọba ń sọ òun náà ni àwọn ìpele kan tó ṣe pé ẹni tí ọlọ́run bá yọ̀ǹda fún láti wọbẹ̀ ni ọlọ́run sọ pé wàjà anna sàmà asakfan mahfudọ ọlọ́run ní sánmà àwọn ọlọ́run bá ṣe ní sílìn tá n sọ kò ń ṣe anybody ló lè wọ̀ ọlọ́run bá lè jẹ́ ká mọ̀ pé méje ni wọ́n olóhùn dá sánmà méje wọ̀mínà áàdì mìtìláhùn bákan náà òun dàrú lẹ́ńbilẹ̀ náà ṣùgbọ́n yẹn kan lè wo pé àwọn scientists wọ́n ti ṣe lé wọ́n ti lọ wọ́n ti lọ bí wọ́n ti lọ́bi kankan wọ́n yìí lọ́bi kankan torí pé gbogbo tá à ń wò pé anínímọ̀ yìí kò ń ṣe mọ̀ ń wájú ọlọ́wọ́n ọba ó kéré púpọ̀ tá a bá ní káwọ́ olóòjọ́ pé àárín pé ọ̀rọ̀ àwọn scientist náà a máa takora wọn ìgbà míì wọ́n ó so eléyìí lẹ́yìn bí ọdún mélòó kan ó tún sọ nǹkan mìíràn tó túmọ̀ sí pé àbáni táwọn náà ń pè ní mọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ọ̀pọ̀lọpọ̀ tó ń pè ní ìmọ̀ àbáni in tó wá sí ọpọlọ ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ń sọ torí pé nature ọmọ ènìyàn ní pé ń bàtà bá rí àwọn ìṣẹ̀lẹ̀ lóríṣiríṣi a fẹ́ wá explanation fún àwọn nǹkan tá à ń rí ìṣẹ̀lẹ̀ explanation tẹ́mi ó fún ìṣẹ̀lẹ̀ yẹn ní ó lè mọ́jú ọ̀tọ̀ nísìnyí à ń gbójú sókè à àwọn ìràwọ̀ ń bẹ ìràwọ̀ ibo náà ti jẹ́ eléyìí ó sọ ntòun bá fíìlì ń pẹ́ eléyìí ló sọ ntòun náà observe ń pẹ́ eléyìí lè sọ wípé iye máìsì báyìí ló ń bẹ láàrin àwa àti ìràwọ̀ yẹn ni bó ló ṣe mọ iye máìsì tó ń bẹ láàrin àwa àti ìràwọ̀ ó débẹ̀ ni ó lè ló ń lo kinní kan láti lè fi ṣe kinní wọ́n lè náwó àwọn nǹkan kan lẹ̀ ìgbà tí wọ́n wá ṣe carbon dating fún wọn rí pé nǹkan yẹn ti exist ní nǹkan bíi a billion years bó ló ṣe mọ̀ wípé a billion years ni tẹ́sì carbon dating tó ló ṣe kí ni nǹkan tó fi ṣe tẹ́sì yẹn ìgbà wo ni wọ́n bí ìwọ gẹ́gẹ́ fúnra ẹ tó ló ṣe tẹ́sì yẹn sọ wá rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń sọ yìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ observation ni nǹkan tá à ń feel ni tá a kan observe bí charles darwin ṣe sọ ńgbà tó wò wò wò wò ó ní ìran mi ènìyàn àtàrà ànàkí láti wá observation ni èyí tó sọ yẹn ni àmọ́ iye àwọn tẹ́pẹ̀rẹ̀ àwọn scientist ẹgbẹ́ rẹ̀ tán wò pé ilé ìjọs mere hypothesis ni kò ń ṣe theory kámọ́ ti sọ pé yóò jẹ́ scientific law sọ́mọ ènìyàn á wo àwùjọ wa á kàn ro àwọn nǹkan kan bí mo ṣe ń rí kinní yìí ó dàbẹ̀ ni pé nǹkan báyìí ló ń fa ó dàbí nǹkan báyìí ló ń fa nǹkan tá a ló ń fa yẹn ni bó o la ṣe mọ̀ pé òun ló ń fa so ló jẹ́ pé nǹkan tí máa ń panilẹ́rìn gbà mí ni ẹ̀ẹ́ra àwọn nǹkan tí wọ́n ti establish tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí i abi ten years ago wọ́n lè ní nǹkan yẹn ò dáa wọ́n tún ní wọ́n gbà àwọn research kan jáde nísìnyí tó ṣe pé ó ń ṣó pé nǹkan yẹn dáa gẹ́gẹ́ bí àpèjúwe tá a mọ́ mú wá wọ́n máa ń lé àwọn èèyàn jìnnà sí mímu kọfí ni tẹ́lẹ̀ wọ́n á ní nǹkan báyìí báyìí báyìí báyìí nísìn wọ́n á encourage wọ́n á ní ó dáa kí ẹ mọ̀ mu kọ́ọ̀pù kọfí bíi mẹ́ta lójúmọ́ research kan tó gbé jáde sínú bọ́ bí ọdún mélòó kan sẹ́yìn wọn ní kò dá ẹyin jíjẹ wọn ní tó bá ti dàgbà ní mọ̀mọ̀ jẹ ẹyin mọ́ tí wọ́n bá ti ẹ̀jẹ̀ ní mọ́jẹ́ kó jẹ ọ̀kan lọ lọ́sẹ̀ kan nísìn wọn ló da kó mọ́ jẹ ẹyin méjì lójúmọ́ ìmọ̀wó lẹ́fi sọ́ngbà yẹn ìmọ̀wó lẹ́fi sọ́nsìn so ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí observations ni wọ́n lè ní òkè wọ́n kó èèyàn hundred kan jọ nígbà tán wá fún wọn láwọn kankan wọ́n rí pé nǹkan kan rí act lára wọn ta ló sọ fún yín pé ìtẹ́ ẹ ṣe yẹn lórí act lára wọn sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń pè ní ìmọ̀ ìmọ̀ ìmọ̀ lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ní abézẹ̀ lórí ń kan observe ni ó lè right ó dẹ̀ lè wrong ṣùgbọ́n ẹni tó jẹ́ mùsùlùmí ọlọ́wọ́n ọba ò ní sọ̀rọ̀ ká máa fi ọ̀rọ̀ ẹ̀dọ́ ọlọ́wọ́n ọba kan tó lè yí padà tó bá dọ̀la ni ká máa fi gbá dànù ìtànpè ní imá nínú òun náà ni pé ní tí ọlọ́wọ́ bá ti sọ òun náà ni ọ̀rọ̀ ní tí ẹ̀dá ọlọ́wọ́ bá sọ nǹkan tó ṣe pé lè right ó lè lè wrong ni sọlọ́wọ́ bá subhanahu wa ta'ala lau ma fi samawat òun ló ní gbogbo tó ń bẹ nínú sánmà wọ́n máa fi arj àti tó ń bẹ nínú ilẹ̀ ọmọ ènìyàn à ń ṣe àwọn ìgbìyànjú à ń ṣe àwọn research oríṣiríṣi amáyé àwọn nǹkan là ń wú jáde nínú ilẹ̀ ní àwọn àlùmọ́nì ni ní àwọn nǹkan míì tó ṣe pé ààrí tẹ́lẹ̀ táwọn wú wọn jáde wọ́n ń wú góòdù wọ́n ń wú eléyìí wọ́n ń wú eléyìí à ń wú petrol à ń wú oríṣiríṣi jáde nínú ilẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́wọ́n ọba lónìí kò ń ṣèmi tí mo wú ni mo ní ọlọ́wọ́n ọba lónìí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ni wọ́n máa bẹ̀yìn náà húmá àti tó ń bẹ láàrin àwọn méjèèjì ọmọ ènìyàn rìn lórí ilẹ̀ ẹranko rìn lórí ilẹ̀ gbogbo àwọn nǹkan tó ń bẹ lórí ilẹ̀ igi ni omi ni ọlọ́wọ́n ọba ló ní gbogbo ẹ̀ wọ́n máa tàhtà sára àti gbogbo tó ń bẹ ní abẹ́ yẹpẹ̀ ọlọ́wọ́n ọba ló ní ẹni tí ó bá ka ilé tó dẹ̀ gbọ́ yé yóò mọ̀ pé yẹ kó ń ju ọjọ́ sẹ́lẹ̀ fún ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala yóò mọ̀ pé yẹ kó ń ju ọjọ́ sẹ́lẹ̀ fún ọlọ́wọ́n ọba tó ṣe pé òun ló dá wa òun ló dá sánmà òun ló dá ilẹ̀ òun ló ní tó ń bẹ láàrin sánmà àtìlẹ̀ ní tó ń bẹ lábẹ́ ilẹ̀ òun ló dá òun náà lọ́ba tó sọ alukur'an kalẹ̀ alukur'an yọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní a gbọ́dọ̀ máa kọ̀m̀pìẹ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀dọ́ ọlọ́wọ́ bá a gbọ́dọ̀ gbé ọ̀rọ̀ ẹ̀dọ́ ọlọ́wọ́ bá kankan gbé e sí ẹ̀gbẹ́ alukur'an a gbọ́dọ̀ gbé ọ̀rọ̀ ẹ̀dọ́ ọlọ́wọ́ bá kankan gbé e lórí alukur'an gbogbo eléyìí àìní ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́mọba subhanahu wa ta'ala owó ní ká gbé ọ̀rọ̀ ẹ̀dọ̀ ọlọ́mọba kan lórí ọ̀rọ̀ ọlọ́run àbí ká tiẹ̀ máa fi wọ́n sí ipò kan náà ẹni tó ń gbé ọ̀rọ̀ ọlọ́mọba pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀dọ̀ ọlọ́mọba sí ipò kan náà irú ẹni bí òun ṣe mùsùlùmí kó kírun jù bẹ́ẹ̀ lọ kó gbàwẹ̀ jù bẹ́ẹ̀ lọ kó lọ ájì jù bẹ́ẹ̀ lọ kó ń ṣe mùsùlùmí a fi wọ́n sí equal ọ̀rọ̀ ọlọ́run ọba ó ju ẹ̀rọ ọ̀rọ̀ ẹ̀dọ́ ọlọ́run ọba mi lọ gẹ́gẹ́ bí ọlọ́run ọba náà ṣe ju ẹ̀dá rẹ̀ lọ òun ló dá sánmọ̀ ló dá ilẹ̀ ló dá tó ń bẹ nínú ilẹ̀ òjò tó ń rọ̀ láti sánmọ̀ ọlọ́run ọba ló dá àwa tá ń bẹ lórí ilẹ̀ ọlọ́run ọba ló dá wa bẹ́ẹ̀ làwọn àlùjẹ̀nú tá a fojú rí ọlọ́run ọba ló dá wọn àwọn màláíkà ọlọ́run ọba ló dá wọn gbogbo nǹkan pátápátá ọlọ́run ọba ló dá nígbà ti wá mele yìí ọlọ́run ọba yóò gbọ́dọ̀ sọ̀rọ̀ fún wa ká fi ọ̀rọ̀ ẹ̀dá bi ẹgbẹ́ wa ká máa fi gbọ́ ọ̀rọ̀ ẹ̀dá nù àbí ká máa fi fẹ́nu wa gbádànù ẹlòmíì ẹ sọ fún tọ́lọ́run ọba sọ ní a ní àfa ẹ̀fi gbogbo yẹn lẹ̀ bí ẹni pòǹga fún rẹ̀ ló ń ọba tó bá fẹ́ gba ẹ̀mí wa ní ìṣẹ́jú kan sí kejì kò sí ẹni tó lè stọ́pù ẹ̀ kò sí ẹni tó lè stọ́pù ẹ̀ kí là wá mọ ọlọ́run ọba fún kí là farabalẹ̀ fún ọlọ́run ọba fún kí náà gbọ́ nǹkan tí ọlọ́run ọba sọ fún so eléyìí ó jẹ́ àwọn àdìọ́kàn tó ṣe wípé a gbọ́dọ̀ ní ọlọ́run ọba ọba tó ṣe pé ó ń bẹ lókè ni àdìọ́kàn tá a gbọ́dọ̀ ní ni àwọn ayé àjàntì rẹ pọ̀ tó ń establish eléyìí kódà àwọn tí wọ́n jẹ́ kẹfẹ́rí mi gan gbà sọ ẹni tó pẹ̀rẹ̀ ní mùsùlùmí tó ní ọlọ́run ọba ń bẹ gbogbo bí kíbi irú èèyàn bí ó ń ṣe mùsùlùmí àbíkú báyìí pé n tó gbà lérò pẹ̀lú ọlọ́run ọba ń bẹ gbogbo bí kíbi òun ni pé ìmọ̀ ọlọ́run ọba rọ kiri gbogbo nǹkan pátápátá ṣùgbọ́n tó báyìí pé tó gbà lérò òun ni pé ọlọ́run ọba ń bẹ ní gbogbo bíkíbi ní ti pàápàá rẹ̀ eléyìí ó kì í ṣe àdìẹ ọkàn tí anabiwa muhammad sallallahu alaihi wa sallam tó mú wa bẹ́ẹ̀ ni kò ń ṣe àdìẹ ọkàn tí ọlọ́run ọba fi rinlẹ̀ fún wa ní alukur'an karim kódà fìràáhùn ìgbà tí anabi musa ń ṣe wáàsí fún in tó sọ fún ẹni tó jẹ́ bíi mínísítà rẹ̀ òun ni pé ibnili sorhan Oni reaman bá ileto kọ́ ilé tó ga onílà ali abulul asbab kile ba lè bá a gbogbo àwọn ọ̀nà tó lọ sókè asbab asbab samawat ìyẹn ọ̀nà tó lọ sókè ní sánmà fa àtọ́lẹ̀ àìlà ìlà ìmùsà kí lè bá a rí musa tó túmọ̀ sí pé nǹkan tí anabi musa sọ fún ní pé kí ni ọlọ́run bá ń bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó ṣe wípé ó ń tọ́ka sí pé ọlọ́run bá ń bẹ lókè àdámọ́ ọmọ ènìyàn ó gbà pé ọlọ́run bá ń bẹ lókè àfẹ́ni tí àwọn àfa burúkú bá ti da àdámọ́ rẹ̀ rú fún lókù ìkanú àwọn tí wọ́n sọ̀sọ̀kúsọ yìí ìgbà tí ó jáde láyé ó ní fa'ánàdà ó ní èmìlẹ̀ ń wò yìí àmútu àlà ti àjà ìzì ní zabur mo fẹ́ kú lórí àdìọ́kàn tí àwọn arúgbó ìlú nizapor tí wọ́n ń bẹ lórí ẹ̀ àwọn ìyá tí wọ́n dára wọn láàmú pẹ̀lú gbogbo àwọn in tí wọ́n ń pè ní ìmọ̀ tí ó ń ṣe mà kí làdìọ́kàn náà òun náà ni pé ọlọ́wọ́ bá ń bẹ lókè èyí ò ní láti kéwú kó tó mọ̀ pé ọlọ́wọ́ bá ń bẹ lókè àdámọ́ ó tọ́ka sí i ṣùgbọ́n gbàtà àkọ́bá láwọn kọ́ ìmọ̀ ìmọ̀ yẹn research padà wá débi wípé kí ni ọlọ́wọ́n bó sí lókè wá ló wà ó ń bẹ́ gbogbo wíkiri pẹ̀lú ẹsẹ̀nsẹ̀ bolówó wà àwọn nìkan ní kò sí lókè kò sí sálẹ̀ kò sí wájú kò sí lẹ́yìn kò sí lẹ́gbẹ́ kò sí lọ́tún àwọn kan tiẹ̀ dídì ńlá mọ́lẹ̀ ni pé kò sí tó ń jọ́lọ́ àwọn kan dídì ńlá mọ́lẹ̀ bẹ́ẹ̀ àwọn bíi Karl Marx Only there is no God and religion is opium of the people. Bí a bá lóun ṣẹ́sìn bígbà téèyàn mu gbogbooro ni. Ṣùgbọ́n ti gbàgbé pé ẹ̀sìn ní lòun tún gbé kalẹ̀ yẹn. Àwọn tí wọ́n bá gbà fún tó sọ yẹn ẹ̀sìn kan làwọn náà ń sìn yẹn. Torí pé àdámọ́ ọmọ ènìyàn ni pé ó gbọ́dọ̀ sin ẹ̀sìn ni. Ó lè wá jẹ́ kó sin Ọlọ́run àbí kó ṣe pé yóò máa sin ìfẹ́ inú rẹ̀. Àdámọ́ ọmọ ènìyàn nípa gbọ́dọ̀ sin kan ni. Pe, sọ́nùgbà tó ní kò sọ́lọ́ orá wọn tó ṣe pé kí ni wọ́n rọ́tẹ̀lé lẹ́yìn táwọn náà ní kò sọ́lọ́ so gbogbo àwọn nǹkan wọn yóò kí ń ṣe ìmọ̀ anu gbogbo ẹ̀ ọlọ́run ọba ń bẹ ó dẹ̀ ń bẹ lókè eléyìí ta gbọ́dọ̀ dìmú ni ọlọ́run ọba òun òun náà ni ọba rahman ọba tí ń ṣe jíjẹ mú fún gbogbo wa àtẹni tó sin àtẹni tí ó sin ọlọ́run ọba yóò náà ló sọ alukur'an kalẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ àwọn tíra tó ṣíwájú ẹ̀ náà kalẹ̀ alukur'ani yìí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá tó yẹ ká máa tẹ̀lé tó ń bẹnu ẹ̀ èyí tó bá jáde ọkàn ká ní èyí tó bá yẹ ká fi ṣiṣẹ́ ká fi ṣiṣẹ́ torí bí ọlọ́wọ́ yìí òun lọ́ba tó ní sánmọ̀ òun ni ọba tó nílẹ̀ òun lọ́ba tó ní tó ń bẹ láàrin wọn òun ni ọba tó ní tó ń bẹ lábẹ́ ẹ̀ wọ́n in tẹ́ṣà arbilkawli fa ináwó yá àdàmú sírra wa akfa ọlọ́wọ́n bá ní rẹ̀ muhammad sallallahu alaihi wa sallam tó bá sọ ọ̀rọ̀ ẹ jáde tó sọ ọ́ síta táwọn èèyàn gbọ́ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó mọ̀ àwọn èèyàn tó gbọ́rọ̀ rẹ̀ náà mọ̀ fẹ̀yìnáwó ya alamu sírra èyí tó jẹ́ ètò sọ kẹ́lẹ́kẹ́lẹ́ bá ṣe wà ní mọ́ṣáláṣí téèyàn kan bá fẹ́ kí àwọn kan tó ń sọ. So yóò súnmọ́ èèyàn kan yóò rọra sọ àwọn ọ̀rọ̀ kan fún tó ṣe pé yóò sọ kẹ́lẹ́kẹ́lẹ́ tí ò fẹ́ jẹ́ káwọn èèyàn gbọ́ in tó rò káwọn èèyàn gbọ́ yẹn àwọn èèyàn lè má wa gbọ́ ìyàwó Aisha anha arábìnrin kan wá sí ọ̀dọ̀ anábíwá Muhammad sallallahu alaihi lẹ́ni tí ó wá ń ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ fún anábíwá muhammad sallallahu alaihi wasallam ìyá wa aisha ní òun ò fẹ́ lè máa gbọ́ inú yàrá náà lọ́jọ́ wà ṣùgbọ́n arábìnrin yìí ó ń bá ní sallallahu alaihi wasallam sọ̀rọ̀ jẹ́lẹ́jẹ́lẹ́ ọ̀rọ̀ yẹn ni òun ò fẹ́ gbọ́ nǹkan tó ń sọ ọlọ́wọ́ bá dẹ̀ sọ odidi súra kalẹ̀ lórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ fún anábíwá sallallahu alaihi wasallam tí aisha tó ń bẹnu yàrá kan náà kò ń ṣe pé Ah, ó ń bẹ́ ń jìnà jìnà kọ́ ó ń bẹ́nu yàrá kan náà náà wà obìnrin náà ń sọ̀rọ̀ fún anabi sallallahu alaihi wasallam lẹ́ni tó ń sọ nǹkan tí ọkọ ṣe tó yẹ pé nǹkan yẹn bá nu jẹ́ ó ń sọ fún anabi muhammad sallallahu alaihi wasallam aisha ló wò fẹ́ gbọ́ nǹkan tó ń sọ ọlọ́wọ́ bá dẹ̀ sọ súra kalẹ̀ ìpè kọ̀ sami allahu kawla lẹ́tì tujadiluka fi zawjiha wa tashtaki ila allah wallahu yasma'u tahawurakuma ọlọ́run ní ohun ọlọ́run ọba òun ti gbọ́ ọ̀rọ̀ ẹni tó ṣe wípé ó ń bẹ sọ̀rọ̀ nípa ọkọ rẹ̀ ọ̀tẹ̀ṣẹ́kì lọ́lá tó ń kọ̀m̀pléènì ọ̀rọ̀ ààrẹ lọ́sọ́dọ̀ ọlọ́run ọba wọ́lá òye sinmi ọ̀tá haúrá kùmà bẹ́yìn méjèèjì bẹ ṣe jọ ń sọ̀rọ̀ láàrin ara yín ni ohun ọlọ́run ọba òun gbọ́ gbogbo ẹ̀ ọlọ́run ọba tó ń bẹ conversation anamsọ́lá asálàm àti aisha tó ń bẹnu yàrá òfẹ́ gbọ́rọ̀ wọn dáadáa oníyàwó aisha radiyallahu anha oni alhamdulilahi lẹ́dí wáṣẹ àsámuhul aswat ọpẹ́ fún ọlọ́run ọba tó ṣe wípé ìgbọ́ rẹ̀ ní ó kárí gbogbo ohun pátápátá n tí àwọn kòkòrò ń sọ ọlọ́run ọba ń gbọ́ n tí àwọn dábàá ń sọ ọlọ́run ọba ń gbọ́ in tó ń bẹ nínú ọkàn kálukú wa ọlọ́run ọba mọ̀ àti ìsọjáde fẹ̀yìnáwó ya àlámù sírra èyí tá a sọ fún yàn tá a sọ jẹ́lẹ́jẹ́lẹ́ fún ọlọ́run ọba mọ̀ wà áfà in fact in tó tún wà mọ́ ìdí jù yẹn lọ ọlọ́run ọba mọ̀ èyí tó ń bẹ nínú ọkàn wa tó ṣe pé a sì ń ro ni ọlọ́run ọba mọ̀ ọlọ́run ní àlàyé àlámù mọ̀ nìkálà kan wà wọlé tó ìfòlùkàbí ọlọ́run ọba ṣé ò ní mọ nǹkan tó ṣe wípó dání kò sí nǹkan tó pamọ́ fún jọmọ́ ẹni tó bá mọ̀ wípé òun ò pamọ́ fún ọlọ́run ọba èyí tó ń rò lọ́kàn ọlọ́run ọba mọ̀ kò sí tó pamọ́ fún ọlọ́run ọba bó lè yóò ṣe ní yẹpẹrẹ rẹ̀ wájú ọlọ́run ọba bó bá lo kó sí kan nísìnyí ò ṣe nǹkan tí ò dá tí gbogbo àwọn èèyàn orí ẹ ọlọ́run ọba rí ẹ ẹ kì ní ìmì ìfẹ́jẹ́ káwọn èèyàn mọ̀ mo lọ ṣe ń ni ọlọ́run ọba rí ẹ ó tí ṣe nǹkan pamọ́ àwọn èèyàn tí wọ́n rí ẹyẹ ọlọ́wọ́n ọba dẹ̀ rí ẹ ọlọ́wọ́n ọba ni ó san ẹlẹ́sàn nǹkan tó ń ṣe pamọ́ táwọn èèyàn ò mọ̀ nísìnyẹn lómi ẹ̀ lè máa wo pé ah mashallah ẹni ọlọ́run ni ṣùgbọ́n ní kọ̀rọ̀ ọlọ́run bá mọ̀ wípé ní èṣù ni kò ń ṣe ni òun látara àwọn nǹkan tó ń ṣe pamọ́ ní àwọn nǹkan burúkú bí abí ẹbọ ni bí ìzìnà ṣíṣe ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ní tó bá mọ̀ wípé ọlọ́run ọba ó mọ kọ̀ọ̀kan òun yóò ju ojú sẹ́lẹ̀ fún ọlọ́wọ́n bá tọ́lọ́wọ́n bá ní dúró dúró náà ni tó bá ní máa lọ yóò máa lọ náà ni èyí tí gbogbo agbọ̀rọ̀ ṣiṣẹ́ tọ́ ni gẹ́gẹ́ bí mùsùlùmí agbọ̀rọ̀ wo wípé kí ni ọlọ́wọ́n ọba subhana wa ta'ala bẹ́ẹ̀ ni pé kò rí wa agbọ̀rọ̀ gbà kó wa ni kò sí tó pamọ́ fún ní sánmà ni àti nílẹ̀ tá a bá la fẹ́ ṣe ìjọsìn ẹni tó yẹ ká ṣe ìjọsìn fún ni ẹni tó ṣe pòun ló dá gbogbo nǹkan ẹni tó ṣe pòun ló mọ gbogbo nǹkan ẹni tó ṣe pòun ló gbọ́ gbogbo nǹkan kò sí tó pamọ́ fún ẹni tá a sọ wípé a yẹpẹ ara wa fún nìyí ṣùgbọ́n kó yẹpẹ ara rẹ fún ẹ̀dẹ́ ẹgbẹ́ rẹ tó ṣe wípé tó o bá rí òyìn ni ṣùgbọ́n tó o bá wà lẹ́yìn obu ni tí o mọ̀ kankan àfi information táwọn èèyàn bá gbé wá bá bóyá o ti bu lẹ́yìn kò mọ̀ ṣùgbọ́n ẹni yẹn ló wá okun yẹpẹra rẹ fún ẹni tó yẹ kó yẹpẹra rẹ fún tí ò yẹ kó sí ìrújú ń bẹ tí ò yẹ kó sí iyèméjì ń bẹ tí ò yẹ kó sí ìfanfa bẹ òun náà ni ọlọ́run ọba tó ní gbogbo qualities yìí tó ní gbogbo attributes yìí kọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala kí ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan bá a bá ṣe mọ ọlọ́run ọba tó pẹ̀lú àwọn ìròyìn rẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ bẹ́ẹ̀ ni a ṣe juwọ́jú sẹ́lẹ̀ fún sí ẹni tó bá mọ pàtàkì ọlọ́run ọba yóò juwọ́jú sẹ́lẹ̀ fún ọlọ́run ọba púpọ̀ lọ́lọ́run ọba subhanahu wa ta'ala sọ pé ọmọ kádàrú lọ́ha haqqa qadrihi àwọn èèyàn pàtàkì ọlọ́run ọba bó ṣe kan pàtàkì rẹ̀ wal ardu jami'an qabdatuhu yawm al-qiyamati was samawati matwiyatun bi yamini ọlọ́run ní ilẹ̀ tó bá dijọ́ gbẹ̀dẹ̀ alikiyama ibi tí òun ọlọ́wọ́n ọba tó ń pàtàkì dé tó ń gbọ̀ngbọ̀n dé ilẹ̀ ní òun ọlọ́wọ́n ọba gbogbo ẹ̀ pátápátá àtẹlẹwọ́ òun ni a wá kọ̀pútọ́tù àtẹlẹwọ́ òun ọlọ́wọ́n ọba nílẹ̀ a wá wàsàmáwá tùmọ̀tù yíyá àtúnbíyẹmí ni sánmà méjèèje gbogbo ẹ̀ pátápátá òun ọlọ́wọ́n ọba ó ka pẹ̀lú ọwọ́ ọ̀tún ni òun ó ka pẹ̀lú ọ̀tún eléyìí ó ń sọ pàtàkì ọlọ́wọ́n ọba fún wa torina náà káyira wa gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ kankan a gbọ́dọ̀ máa ṣe gbáǹkúgbáǹkú sọ́lọ́wọ́ ọba a gbọ́dọ̀ máa ṣe gírímọ́ǹkáì sọ́lọ́wọ́ ọba ká máa ṣe kọ́ńkọ́ tíyàn a jẹ́ kankan ojú tí àwa fi ń wo àwọn tambolo tá a fi ń wo èèrà ńlẹ̀ wàláhì ayẹpẹrẹ jù bẹ́ẹ̀ lọ wájú ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala táwa bá ń wo àwọn èèrà á wo pé àwọn kìnnì kékeré mo lè tẹ́ mọ́lẹ̀ kí n kàn pa wọn dànù ìwọ gan fúnra yẹpẹrẹ wájú ọlọ́wọ́n ọba jù bẹ́ẹ̀ lọ o tó nǹkan kan wájú ọlọ́wọ́n ọba torí náà o gbọ́dọ̀ rẹ ra rẹ lẹ rẹ̀rẹ̀ ńlẹ̀ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá ní o ṣe nǹkan ṣe tó bá ní o jìnà sí jìnà sí kódà kí gbogbo àwọn èèyàn ní kankan sí ẹ abẹ́lọ́run ọba subhanahu wa ta'ala kí o ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa o ṣe àlékún imáni fún ẹnì kọ̀ọ̀kan wa kó fi ẹsẹ̀ wa rinlẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك